ó tó sẹ́ndì gbogbo ẹgbẹ́ láti wá support Àtìkù hmm. tẹ ẹ bá dẹ̀ rí i pé ìjọ yẹn Àtìkù ó kì í wípé àdúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé tó give enabling environment tó bá wa tó gbogbo ẹ̀ ìyẹn jẹ́ kan ìkejì tẹ́tún bí mi ẹ sọ wípé ní ìgbà táwọn G5 wá wípé Wike ń sọ pé ẹ̀dẹ̀ gbọ́ èsì tí àwọn àwa PDP fún ẹ̀ so àwọn ò ní nǹkan kan láti sọ ń pa ẹni tí ò sí ní stéètì wa kí ló kàn wá pẹ̀lú ẹ̀ nǹkan tó bá wù ló lè sọ ṣùgbọ́n ọ̀gá wa gómìnà wa lídà wa Ṣèyí Mákindé kò ẹ́fà bá wa sọ ìpè ká má dìbò PDP in fact ó ti ń lọ round gbogbo local governments ní Ọ̀yọ́ state nǹkan tó dẹ̀ ń sọ ni pé vote PDP from top to bottom in fact fídíò wa èmi náà ò bá gún fídíò tèmi wá ká ní mo wà pé fídíò lè máa play lẹ́nìí ìmúrò pọ̀rọ̀ làwa sọ ni èmi ò bá mú fídíò tèmi náà wá kẹ́ play ẹ̀ ibi tó ti sọ ní Ìbàràpá mo mọ bá ti mú dání èmi ni ẹ bọ̀ tí ẹ̀yin èmi ò mọ ipa fẹ́jọ ṣe advocacy níbí yìí pé èmi ò bá ti mú tèmi náà wá ẹ next time màá mú fídíò mi wá fídíò tó wà tó sọ̀rọ̀ ní Ìbàràpá tó ní ìbò tẹ́ máa dì ní twenty fifth the first one vote PDP. eight mrd the second one ní eleven of uh, march vote pdp nǹkan tó dẹ̀ ń sọ káàkiri nìyẹn ìyẹn lọ bẹ́ẹ̀ mo rò pé ìkẹta tẹ sọ ẹ sọ̀rọ̀ ipe aṣíwájú tinubu ó wá síbàdàn lánàá. lọ́jọ́ tọ́ọ̀sì. lánàá ni. kì í àná ìjẹta ni ni ok ìjẹta báyìí. epo wá ní ìjẹta ó dé lọ in fact ṣe é mọ̀ pé mo ti mọ̀ pé nǹkan tẹ́ máa bí mí nìyẹn mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń tàn ni ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá hmm. téèyàn bá fẹ́ wá kí mi téèyàn bá lóun fẹ́ wá kí yín lé àbí lọ́fíìsì ni hmm. ṣe é máa ní má wà. àyè tí n bá gba jẹ́ ni o. irọ́ bẹ́ẹ̀ kọ́ láwa ṣe ń ṣòṣèlú. ok ṣe rí pé àbúrò mi láfi ńgbà tá a pàdé sẹ́yìn hmm. ṣe rí bá a ṣe kíra wa tá a ṣe dáadáa síra wa bẹ́ẹ̀ lòṣèlú ṣe rí nínú òṣèlú you talk to everybody so tí èèyàn tó ti ṣe former governor tó jẹ́ wá tó jẹ́ presidential candidate major party tó bá lóun fẹ́ wá rí ẹ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ yorùbá bóyá àwọn ibo máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń sọ̀rọ̀ tí ò yẹ kó sọ tó bá lọ sí ilé onílé ṣùgbọ́n ní ilẹ̀ yorùbá o àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ so ó lọ kí ṣèyí mákindé kò mí ní kan at all ṣáwà ah, nothing at all in fact nǹkan tó yẹ kí èmi rò pé nǹkan tẹ́ ẹ máa máa béèrè nǹkan tó ní ìtumọ̀ ni wípé Bọ́lá Tinubu wá sí Ọ̀yọ́ state ó tún wá sí Ìbàdàn kò dẹ̀dẹ̀ lé Olúbàdàn àgbọ̀rí Olúbàdàn bàbá wa His Imperial Majesty was waiting fún wọn pẹ̀lú council. Olúbàdàn in council from nine o'clock láàárọ̀ títí dalẹ́ wọn yà lọ́dọ̀ Olúbàdàn in fact àwọn ògbọ́ yẹn rí àgbọ́ yẹn rí láyé àgbọ́ yẹn rí láyé wípé wọ́n ṣèpàdé pẹ̀lú wọn ní ah, eh, eh, ìyẹn ló tún wá jẹ́ kó àìmínú tẹ́sán ìyẹn ló wá worse because àwa tá a nílẹ̀ ilẹ̀ Ìbàdàn ẹni tó bá jẹ́ ọmọ Ìbàdàn ó mọ̀ wípé tó bá dé ìlú èèyàn ọba ló máa kọ́kọ́ lọ forí balẹ̀ fún bẹ́ẹ̀ ni tradition kọ́mi ò bá jẹ́ sitting president ò bá jẹ́ Buhari fúnra rẹ̀ Ọbásanjọ́ ni o Jonathan ni o Yar'Adua ni o wà á kọ́kọ́ lọ́lé Olúbàdàn tó bá wá campaign tó bá wá ṣe tán wà á máa lọ anywhere else so ìyẹn ló tún wá worse ipe ní ìlú Ìbàdàn ẹ kí Olúbàdàn ẹ tún wá kó àwọn ọba mi jọ ní Ìbàdàn yìí ẹ wá ẹ wá ẹ wá meet pẹ̀lú wọn ẹ wá tún lọ sí airport ó ah. kù díẹ̀ káàtó mo rò pé àti ọmọ o state ó yẹ kẹ́yìn gan mọ̀ pé kò dáa tó nǹkan tí mo tún wá fẹ́ sọ fún yín ni pé ẹ wá kí gómìnà wa ẹ wá ń praise ẹ pé very hard working very gbogbo yẹn làwa mọ̀ ọ́ nǹkan tá a ṣe ń support ẹ fún second term nìyẹn ṣùgbọ́n gómìnà tẹ̀yìn fẹ́ candidate yín ngbà tẹ tọ́tọ́ dé màpò wọ́n kàn náwó ẹ̀ sókè ni wọ́n dẹ̀ fún ha wọn sọ ẹ bá dìbò fún èèyàn báyìí o nítorí pé báyìí ló ṣe jẹ́ o wọn kàmpéènì fún kándídéètì wọn rárá so kí ni ìtumọ̀ yẹn ṣọ́ọ̀tì àbádọ́nù kándídéètì wọn ni fún kándídéètì bẹ́ẹ̀ ni o ẹ ta fọwọ́ ẹ̀ ó túmọ̀ sí pé ẹ dìbò fún mi ah, ah, ẹ tún máa gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ tí ó eh. yà wá lẹ́nu wípé àwọn èèyàn ti dúró láti àárọ̀ nígbà tí Tinubu dé màpò kò sọ ha táwa gan tá a ti àwa ọmọ Yorùbá àwa ọmọ Ọ̀yọ́ state àgbọ̀rọ̀ ẹ̀ rí o bíkọ́ kàmpéènì téèyàn bá wá kàmpéènì kì í ṣe pé kí wọn kọ́ yọjú síta tó bá jẹ́ yẹn ni gbogbo alálẹ̀ la fẹ́ di president tá a bá ti yọjú sí kámẹ́rà tá a dẹ̀ ti sọ báyìí láti wave ká máa lọ mm-hmm. àbẹ̀ ẹgbẹ́ pọ̀ sọ ká so nǹkan méjì ẹ má jẹ ká ẹ má jẹ ká ẹ má jẹ ká ṣí àwọn ẹ ẹ nítorí pọ́ńṣì sọ náà ni gọ́tàwá wa rò nìyẹn pé bóyá àwọn èèyàn ẹ ti sọ fún wípé ẹ má sọ̀rọ̀ kẹ má wàá kó bá wa ó bẹ́tà kẹtì ẹ má sọ nǹkan kan kò ti àrírò ẹ̀rí láyé kí àwọn èèyàn dúró kí tẹlifíṣàn rédíò presidential candidate kó dé state ọ̀yọ́ state ọ̀yọ́ state tó yẹ pé àwa gan-an la ṣíwájú nílẹ̀ yorùbá politically kó o má lè sọ nǹkan kan ah, ẹ̀wọ̀ òrírọ́ ẹ̀ rí o nǹkan tèmi dẹ̀ rí sí ni wípé. ilẹ̀ rí sí. <laughs> ibi tọ́rọ̀ ń lọ ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀. níbo ló sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń lù ú wọn rí nǹkan sọ ni because ibi tó ti nǹkan tó sọ ńgbà tó lọ sí Abẹ́òkúta ní nǹkan tèmi àti èmi rò pé nǹkan tẹ́ máa sọ fún mi ni pé ó lè Jùmọ̀kẹ́ ó dàbí pé mo fi nǹkan sẹ́nu sọ̀rọ̀ last time tí mo wá ní o mo rò pé tí n bá tí n bá tí n bá fi tí n bá wẹjú màá ríran because mo sọ fún yín mo ní wípé ẹni tó ń pèrè ẹ̀ láṣíwájú ẹni tó ń pèrè ẹ̀ ní lídà eh, APC kò sọ̀rọ̀ fún eight years or seven and a half years tí yà ń jà wọn ọmọ Nàìjíríà mo tún sọ débi pé mo ní ṣé wọ́n padlock ẹnu ẹ̀ ni kí ló ń bà lẹ́rù tí ó lè sọ̀rọ̀ nísẹ̀yìn lọ́wọ́ abínú sọ̀rọ̀ nígbà tó kàn légbò ìyẹn túmọ̀ sí wípé nǹkan tí mò ń sọ tòótọ́ ni pé ìmọ̀tara ẹni lè kàn kì í ṣe òṣèlú ẹni tó bá ń ṣòṣèlú tìlú ló yẹ kó máa ṣe not tààrẹ interest òṣèlú ó ti o iṣẹ́ interest ìlú ló yẹ kó máa ṣe tó bá jẹ́ pé òun sọ pé òun ṣe àṣìwájú bọ́túngbà tó kàn ẹ́ hmm. tó jẹ́ wípé ọ̀rọ̀ ṣẹ́mọ̀ ẹ jẹ́ ká sọ nígbà tí eh. asu strike fún eight months wọ́n sọ̀rọ̀ nígbà tó lọ pa àwọn èèyàn ní Catholic Church Ọ̀wọ̀ massacre l'Ondo State wọ́n sọ̀rọ̀ wọ́n lọ bẹ̀ wọ́n sọ̀rọ̀ tó lọ sóògùn tó gbé owó kalẹ̀ nígbà tí eh, eh, nígbà tí nígbà tí wọ́n pa àwọn ọmọ EndSARS lẹ́kọ̀ọ́ wọ́n sọ̀rọ̀ nígbà tí economy Nigeria crash wọ́n sọ̀rọ̀ even bá a ṣe ń sọ yìí ọ̀rọ̀ pé àwọn òrówó àwọn òrówó owó eh, ìyẹn ọ̀rọ̀ old currency ló ń sọ lẹ́ẹ̀ni mò ń béèrè lọ́wọ́ dráìvà mi mò ń béèrè gbogbo ojoojúmọ́ ló ń sọ o gbogbo ìgbà yẹn lọ wo google google it ẹ rí gbogbo nǹkan tó sọ at every single point tí gbogbo kinní yìí ń ṣẹlẹ̀ nǹkan tí mò ń sọ ni wípé nígbà tí mò ń bọ̀ lẹ́ẹ̀ni mo bi dráìvà mi mo lè lò lọ́n tẹ epo ń sẹ́yìn because mo rí pé kò sí queue mọ́ kí ló ṣẹlẹ̀ ó ní epo wà ó ní bọ̀ three hundred three forty bẹ́ẹ̀ lọ ṣe ń tà ẹ Bọ́lá Tinubu ò sọ̀rọ̀ sí yẹn the only thing tó kàn wọ́n ni ọ̀rọ̀ bí federal government ṣe máa jẹ́ kí wọ́n ná hmm. old money. ẹ eh, ok ok ẹ jẹ́ ká wo nǹkan báyìí hmm. ẹ rí i pé mo fún yín láàyè láti eh, mo tún yín lẹ̀ eh, dáadáa ẹ jẹ́ àwò báyìí pé ǹjẹ́ ẹ lérò pé ó yẹ kí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú gan kó ju ìfẹ́ ìran lọ ìfẹ́ ẹgbẹ́ òṣèlú hmm. Hmm, fún ẹgbẹ́ òṣèlú tèmi rèé o ṣó yẹ kó ju ìfẹ́ ìran mi rèé ó yẹ kó jù lọ. àbí ẹ̀yin gangan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá hmm. níbo lẹ́yìn àti aṣíwájú Tinubu ti fapá gúnra yín rí. ṣé ẹ rí ó yẹ ká ní ìfẹ́ ìlú ó yẹ ká ní ìfẹ́ ìlú ju ìfẹ́ ẹgbẹ́ ó yẹ ká ní ìfẹ́ ìlú ju ìfẹ́ pé ilé ìran mi ló ti wá tá a bá sọ pé à ń ṣe democracy èyí tẹ̀ ń sọ yẹn nǹkan tí mi ò mọ bó ṣe ń sọ Yorùbá ó primitive Mm. ẹ bá mi túmọ̀ ẹ̀. pé ìwà àgbà tí ojú tó wà lókun ni. ojú dúdú ká máa sọ wípé ọmọ wa ni ẹjí ó ṣe bó láṣọ bó ní ṣòkòtò ìwọ la fi ṣe gbogbo ìdíbẹ̀bẹ̀ rẹ̀ yẹn in fact èèyàn kan sọ fún mi ó ní pé ńgbà tóun wà ní báǹkì tóun fẹ́ gbowó tóun rówó gbà ó léèyàn kan wá sọ ìdíbẹ̀bẹ̀ rẹ̀ pé èpè ní gbogbo wọn ṣe ń bẹ̀ pé ẹni tó bá sọ̀rọ̀ ìdí bẹ̀bẹ̀ rẹ̀ níbí báyìí ló máa rí fún un pé kí ló ń bẹ̀bẹ̀ rẹ̀ àwọn èèyàn they are tired of gbogbo ìranù yẹn ẹni tó lè ṣe nǹkan tí ìlú ń fẹ́ ní ká dìbò fún inú mi dẹ̀ dùn pé ńgbà tí láfi sọ̀rọ̀ ń sẹ́yìn honourable láfi because àbúrò mi gan ni mo nífẹ̀ẹ́ púpọ̀ jù ó sọ ó ní wípé restructuring ní nǹkan tá à láti ṣe that is the agenda of the Yorùbá bá a ṣe máa tún lù yìí tò ṣùgbọ́n ẹni tó ti wà ń bẹ̀ fún eight years tó ní majority ní house àwọn ló ní speaker wọ́n ní majority ní senate bẹ́ẹ̀ ní APC kì í ṣe Buhari yẹ buhari ló wà ní house ni òun ló wà ní senate ni ẹ jẹ ó wà lásò ẹ eh, understand ẹ ẹ eh, eh, ní nàìjíríà ìjọba a ní executive a ní. Uh, legislature. Mm. Uh, separation of power. ẹ jẹ́ ká máa sọ fáwọn èèyàn wa eh, eh, tòótọ́ wọ́n ní àwọn ní leader house speaker àwọn ní leader senate president wọ́n tún ní president.